كبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين من أنكي يلقوا وما يكون أجوكو جمع أكو رمضان الله جاكي يلقوا يوريه ọlọ́run ọ̀dẹ̀ ní fi iléeṣẹ́ àṣìwọ̀n fẹ́nìkọ̀ọ̀kan wa ọtún ètò àlefíkì òfin dín rèé ọ̀làdùnní bílọ̀n ló kọ̀ mí mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè léyìí tó wá láti ọ̀dọ̀ Abdulrozak Adéwọlé wọ́n ní wọ́n fi àlùbọ́sà ayù dá oògùn àwọn lo ayù náà débi pé ó máa ń rùn jáde lára àwọn wọ́n wá ní ṣé òórùn rẹ̀ tó ń jáde lára wọn yẹn kò bá àti wọ́n mọ́ṣáláṣí àwọn wí láti ṣe sọ̀láàtì eléyìí wọ́n jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí màá mú wá òun náà ni pé wọ́n ní ṣé àdádálẹ̀ ni sọ̀láàtù tẹ̀síbẹ̀ àbí súnà ni ẹ̀jẹ̀ ń darú bá ń sà. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو نعم يسوع إليك يولون بالإدارة تنكي وسنقو بمبت فامينيا ونعني القصة آيوة ولا لدارة قدرة وما جوب فقلوا قاموا جاتي تتعيسان لارومينيا ṣùgbọ́n fi ọlọ́run dá lórí pé gbogbo níta bá ti jẹ sẹ́nu wa bàbá dẹ́ni tí máa ń rọrùn burúkú a gbọ́dọ̀ gbèrú rẹ̀ ká gbé wọ mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí ajá àlùbọ́sà ayò àbí àlùbọ́sà lásán àbẹ́wẹ́ àlùbọ́sà ẹnikẹ́ni tó bá jẹ́ gbọ́dọ̀ súnmọ́ mọ́ṣáláṣí lásìkò ìgbà tó rùn kà yìí ti ń jáde lẹ́nu rẹ̀ nínú àdìgbà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ akala aw tawman fala yaqribanna masjidana ẹnikẹ́ni tó bá jẹ àlùbọ́sà àbá àlùbọ́sà aáyù kọ́mẹ́sì súnmọ́ mọ́sálásí wa kọ́dọ̀ wa nù súnà pété abárẹ́ ni tó ṣerú rẹ̀ ká gbé jáde kó nù mọ́sálásí kí ló dé wọ́n nítorí pé innal malaikata tata'adha mimma yata'adha minhu al-ibad àwọn màláíkà ìnira máa bá wọn pẹ̀lú tí máa kó nira báyìí kẹ́nu ọmọ àrùn ó máa ń kó nira bá àwọn màláìka ẹ̀yin ó sì ti mọ̀ pé nínú ẹ̀sìn wa àgbọ̀dọ̀ gbẹ́nu rọrùn lọ́dún níwájú ọlọ́run káfí sọ páǹsì náà nínú sọ̀rẹ́ ànábì wa sallallahu alayhi wa sallam ó ní musalliya idha qama yusalli fa innama yunaji rabbah falyanzur ahadukum kayfa yunajihi tí ẹni tí ń ṣe sọlá ti bá dúró kó ń ṣe sọlá ń ṣe ní màá bọ́ lọ́wọ́ bá ní gbólóhùn jẹ́jẹ́ asitima kí dábàá fẹ́ bára wa ní gbólóhùn jẹ́jẹ́ á sùn mọ́ra wa dáadáa kó ní kálukú wa ṣàkíyèsí báwo ló ṣe ń bọ́ lọ́wọ́ bá ní gbólóhùn jẹ́jẹ́ ẹnu rún kò sí bọ́lọ̀ ní gbólóhùn jẹ́jẹ́ eléyìí jẹ́ ti àlùbọ́sà ayò bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan míì tí tó máa mú ọrùn burúkú jáde nínú táwọn èèyàn máa fẹnu wá jẹ àbí tí wọ́n máa fà á sí agbárígba ẹnu gẹ́gẹ́ bí ẹni tí ń mu sìgá àbí ẹni tí ń mu ṣíṣà gbogbo àwọn ọmọ kò mọ àyè báyìí wọn mùsùlùmí tiẹ̀ gbọ́dọ̀ tìǹà sí haram ní lábẹ́ òfin Ọlọ́run báwo ló ti wá jẹ́ pé o mú tata ìmúta lọ lọ́wọ́ mọ́ṣáláṣí kò tọ́ bí kéré ma wọ́n ní sọ̀látù tasbih ṣé sọ́nà ni àbí bídà kò sínú tó bófin àmú léyìí tó tẹ̀wọ̀n jù nínú ta sàlẹ́sà nínú ọ̀rọ̀ méjì táwọn olùmọ̀ sọ nípa rẹ̀ nítorí pé ń bẹ nínú àwọn olùmọ̀ àwọn ẹni tá a sọ pàtì ìfètò mọ́ wa ó fẹsẹ̀ rinlẹ̀ ogun rege àwọn kan sì wà tẹ́lẹ̀ pé àwọn sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀ rárá kò sì gún rege bí ti wùlé orí torí ẹ̀ kò tiẹ̀ dẹ́sìn Islam mú ga ní sọ̀dọ̀ tó tẹ̀síbẹ̀ eléyìí làwọn sàlẹ́sà àti ìsàlàyé lé lọ́pọ̀lọpọ̀ nínú àwọn àdánilẹ́kọ̀ọ́ torí rẹ̀ sọ̀láàtù tẹ̀síbíyà kò sínú sọ̀láàtù táìpà ń ṣe àlìkọ́ tako káṣí máa ṣe gbogbo sọ̀láàtù ṣùgbọ́n ẹ máa pé nínú tí máa jẹ́ kí nǹkan ju àwọn èèyàn lójú tí wọ́n fi máa wo wọ́n mà tí wọ́n fi máa wo yín mà òun náà ni àwọn àfikún kan tó bá tún wá nù rẹ̀ tó jẹ́ kó dá yàtọ̀ ẹ̀rí pé nínú sọ̀láàtù tẹ̀síbíyà wọ́n ní tó bá lè máa ṣe lójoojúmọ́ rí pọ́ǹsì lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó bá lè máa ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ rí pò ń ṣe lẹ́ẹ̀kan lóṣù tó o bá lè máa ṣe lóṣooṣù rí pò ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún tó o bá lè máa ṣe lọ́dọọdún ajẹ́ pé rí pò ṣe lẹ́ẹ̀kan nù gbèsè ayé rẹ̀ eléyìí jọ ọ̀pọ̀lọpọ̀ lójú náà ló fi jẹ́ pé wọ́n wo wọ́n mà kọ́dà wọn tí máa ṣe ń jà máa wọ́n tún jẹ́ pé ó ti ní timetable àsìkò tí wọ́n máa mú wáyé tó ṣe pé kì í yẹ torí ẹ̀ àyèmáyé náfìlà lọ́wọ́ àánú Islam eléyìí tọ́lọ́ ẹlẹ́dàá wa fi fún wa eléyìí tó ṣe pé àwọn ẹ̀rí tó mú wa wọ́n múná dóko kò sì ní kò ní fàǹfà kan lórí lọ́dọ̀ àwọn olùmọ̀ so irú àwọn ilé ẹja kọjú ma nínú rẹ̀ ní sọlátù tarawih eléyìí tá à ń ṣe nínú rọmọbánà yìí ọba ní lọ́kànjẹ́ púpọ̀ báwọn èèyàn pọ̀ mọ́ṣáláṣí gbogbo láti ìbẹ̀rẹ̀ rọmọbánà làwọn ọjọ́ péréte kan lẹ́yìn rẹ̀ kálukú bá dálẹ̀ wọn wà mọ́ṣáláṣí má kí ló dé wọn là wá àfi dánra wò ni àfẹ́ hmm. wo bí ó sì máa rí hmm, nígbà tí rọmọbánà yìí bá tán àtúnlẹ̀ wá ń dán méjì hmm. subhanallah so ṣé bó ṣe ká máa ṣẹ̀sìn wa nù. النبي صلى الله عليه وسلم يقول من قام رمضان من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه gbogbo ẹni tó bá dìde dúró ṣe sọlẹ ní òru ramadan torí pọ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ torí pọ sì ní àfojúsùn pọlọ ní ọsàn lẹsàn rẹ Ọlọ́run ṣàforíjì gbogbo ẹni tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ eléyìí ṣọ garanti à ń ṣẹ̀ṣẹ̀ ṣeré à ń fi falẹ̀ àwọn nǹkan tó yẹ pé fanfa ìyapa ẹnu wà lórí sẹ́ńbì àbí òsì láwa wò wọ́n ma. jazakumullahu khairan ya sheikh ẹ jẹ́ kí a máa pè wọlé báyìí zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six bákan náà látún lè máa lọ zero nine zero five one six four five four three eight uh, inshallah hello. Hello. wa aleykum salaam wa rahmatulah ọkọ ìgbà tí ń pè. mubarak látòrí sanara. ìbéèrè yín. inshallah ṣe ìlẹ́yìn ṣe bùkà fìlà. ìbéèrè mi aláwọ̀ kọ́ ni pé. Eh, mo gbọ́ lẹ́tọ̀ ṣe ìkìkan tó ẹnìkan béèrè pé ẹni tó ayẹyẹ muslim tí kò kì í ṣe sọ́láàtì tẹ́lẹ̀ so ó wá ti ń ṣe sọ́láàtì báyìí wọ́n á nígbà tó ń ṣe sọ́láàtì tẹ́lẹ̀ yẹn pé kan gbà pé káfíìn ni a lọ pé tó bá jẹ́ káfíìn tẹ́lẹ̀ tí kò ní jẹ́ pé ó wà para gba islam wípé ogun ẹ̀sẹ̀ tó bá tẹ̀ ọ́ ló máa forí jù nígbà tó ti di mùsùlùmí àkọ́kọ́ ahabakallahu alladhi ahbabtani fi. ẹlẹ́kejì òun náà ni pé mùsùlùmí tó wáá pé kìí sin lọ́n tẹ́lẹ̀ kìí ṣe sọ́lẹ̀ Ramadan náà wáá dé òun náà wáá gbọ́n ìtẹ́ rẹ̀ pẹ́pẹ́pẹ́ ọ̀dàrà mọ́ṣáláṣí tó bá jẹ́ kó ti tú bá pin hmm, pẹ̀lú ògo ọlọ́run ti di mùsùlùmí ní ìsìn á sọ pé kó tẹ̀síwájú kò sì gbọ́dọ̀ jẹ́ kí ìjọsìn òun ọlọ́dà kò má já ọjọ́ kan nínú wa. ẹ ká kọjú mẹ́sìn wa ní gbogbo ìgbà ọba tó ní Ramadan òun náà lọ́la àwọn oṣù yòókù ọba tó ṣe pé ó lè kẹ́ ẹni tó bá kú nínú Ramadan ìkẹ́ rẹ̀ náà tún lè sàn lórí ẹnikẹ́ni tó bá kú nígbà yòówù torí ẹ̀ bi'sal qawm la ya'buduna Allaha illa fi Ramadan ẹni ibú ni wọn àwọn ẹni tí kì í sin lọ́wọ́ àfi lóṣù Ramadan nígbà tí òfin sin lọ́run rárá rárá rárá ó ti di kèfèrí hmm. tọ́ba fi lé lọ kú bá ń pínrín tẹ̀ bànú hmm. nítorí pé ẹni bá kú lórí nǹkan míì àti màá pé kò lè rọ́nà lọ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà. Hmm. so nísìnyí tí rọmọbáwọn ti wá dé tó olóòtúbá á gbà pọ̀ ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù ní tuntun ni torí ẹ̀ tẹ̀síwájú pẹ̀lú dáadáa rẹ̀ ọlọ́run ṣàforíjì tó ti síwájú fún ọ ọmọ ìfẹ́ inú ni àgídí ni ọlọ́fẹ́ bàtúlúwa rẹ̀ jẹ́ torí ẹ̀ ní ìsìn tó ti wá túbá ó wàá wí gbólóhùn pọ̀ padà sẹ́sìn islam náà nítorí pé kèfèrí ni ọ́ tẹ́lẹ̀ kèfèrí kọ̀ọ̀kan lè rí pé torí pé wọ́n ń ṣe rọmọbáwọn náà bá wọn ṣe wọ́n sì ti di mùsùlùmí náà nù ti di mùsùlùmí náà láàbí gbólóhùn ashhadu an la ilaha illallah àwọn awẹ́wẹ́ kó di mùsùlùmí lẹ́yìn wá gba náà wá darapọ̀ mọ́ àwọn mùsùlùmí nínú sísẹ̀sìn wọ́n máa bí ọ pé wọ́n tẹ̀ ti sin sọ pé kèfèrí ńgbà náà ni kò sì ti wá padà di mùsùlùmí báyìí ọlọ́run kọjọ ràn wá lọ́wọ́. àmín jazakumullahu khairan. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ọkọ ibi ẹtí ń pè. ọlọ́ba nìkan ìbáríkà yín o. àmín. ìyá sẹ́yìn mi sọ̀rọ̀ láti tàjà. ìbéèrè yín ẹ̀dá kan bẹ̀rẹ̀ ní ìlú ìfẹ́ wa ni pé nábìlà tàràyítà máa ń yàn yẹn hmm. àwọn kan bẹ tí wọ́n ń yàn tí wọ́n ti gbà wẹ̀ pé ọ̀pọ̀ sí ní gbogbo aláwẹ̀ ni tó ń dábàá ti kí ṣàìsàn agbọ́dọ̀ yẹn nábìlà tàràwí pé kíláàsì yẹn fẹ́ni tó gbà wẹ̀ ni àwọn kan ń yàn tí wọ́n ti gbà wẹ̀ tí kò bà wẹ̀ jẹ́ àwọn kan dẹ̀ mọ́ yẹn ní kọ̀pọ̀ sí ẹ pé bẹ̀ ní ṣíṣe. alhamdulilayi àkọ́kọ́ ni pé náfìlà ni ẹ̀yin náà gbà tẹ̀ wí ẹni náfìlà tàràwí àwọn sọ̀làwátì tọ́lọ̀ ń ṣe lọ́rùn àná lórí wa àwọn ojú márùn-ún lọ. àwùwá náà láti máa sọ̀látù bọ́hùr sọ̀látù làásùr sọ̀látù mọ́gírib sọ̀látù làṣà àti sọ̀látù sọ̀f. àwọn náfìlà tẹ́rí yẹn àṣelọ́lá ni àṣegbàlékun ládàá ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò ní kí wọ́n fi kún àwọn sọ̀làwátì ọ̀ràn yẹn wa nítorí kí ládàá wó lè kún kẹ́kẹ́ tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàmà nínú àwọn násìlà tó ní agbára òun náà ní ti tàràwíyẹ kìí sọ̀rọ̀ yẹn àmọ́ lágbára nítorí ẹ̀san ńlá tí ń retí gbogbo ẹni tí bá ń ṣe ànábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àdìsí tí mo ti kà síwájú ó ní man qama ramadana imanan wahtisaba ghufira lahu ma taqaddama min dhanbihi nínú àdìsí tí imaamu Bukhari àti Muslim tí wọ́n pé jáde ẹnikẹ́ni tó bá ti dẹ́ṣẹ̀ sọ láti lóru Ramadan tó ń ṣe lọ bẹ́ẹ̀ títí Ramadan náà fi tán tó ò fi ilẹ̀ tó ọ̀pá jẹ́njọ́ kan tó wá jẹ́pá níyàn rẹ tó ń fi ṣe òní pé torí pọ̀ gbọ́lọ́ngbọ́ àti nítorí pọ̀ láfojúsùn kọ́ lọ́wọ́ san lẹ́sàn-án rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ tó ti síwájú lọ́lọ́wọ́ parí tírélà mélòó lọ́mọ gan tó lè ru ẹ̀ṣẹ̀ rẹ ẹlòmíì gan àwọn tírélà wọn yẹra fẹsẹ̀ rẹ níbi tí wọ́n pọ̀ dé so ọlọ́run ẹlẹ́dàá rẹ yóò wá bọ̀ fi sọ láti yóò fi bọ̀ pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ mm. àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o yàtọ̀ sí ní ńláńlá o àwọn nílá ńlá tọ́lọ̀ ń ti dá ìyá téèyàn jẹ lórí rẹ̀ àwọn eléyìí irú wọn kọ́ ni wọ́n sọ pé ìdúró Ramadan lóru yóò pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ o ṣùgbọ́n àti bá àti bí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké náà tá a bá rí nǹkan tó bá ní parẹ́ á kú oríire ni torí di eléyìí báyìí ká kópa níbẹ̀ náà ló ṣàǹfààní ká má ṣe pátì rárá ọlá kan ń bẹ fún gbogbo ẹni tó bá dúró pẹ̀lú ìmáàmù rẹ̀ ẹ lọ títí lè máàmù fi parí sọ́láàtì tó bá gbé ìmáàmù máa ń ṣe sọ̀láàtì wítìrì ní parí ẹ tún dúró pẹ̀lú ìmáàmù tẹ́ fi parí wítìrì yẹn ẹ kú oríire. ó wá nínú ẹgbà wọ̀ọ̀rọ̀ eléyìí tí ìmáàmù ahmed tí wọ́n gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó ní man qama ma'a al-imami hatta yansarif kutiba lahu qiyamu layla. gbogbo ẹnikẹ́ni tó bá dúró pẹ̀lú ìmáàmù rẹ̀ ọ̀ ló fi dìde dúró sẹ̀sìn fọlọ. so àwa lè ṣe sùyàmù Ramadan hmm. láì jẹ́ pa ṣe sọ̀látù tarawih àmọ́ ìwọ ló síra rẹ ìwọ la díẹ̀ tó sùn tí ó hmm. ara rẹ ló wà. Hmm. hello hello. àwọn àlejò àwọn àlejò. wàhálà ìṣẹ̀lẹ̀ àwọn ọkọ̀ yìí bí ẹ ti ń pè o. ọmọ tí sọ láti lọ rẹ̀. ìbéèrè yín. ẹ ìbàdí ẹni tó bẹ́ẹ̀ ni because tí ó bá wọlé sí ọ̀rọ̀ tó ti fi ṣáìsì àwọn gbọ́dọ̀ wọn máa going tọ́ fi sílé ẹni tó bá ìṣẹ̀dí kó bá bára kó fi ṣáìsì mẹ́rin kò sí dáadáa ọba wọn lẹ́nu kàráwì ṣé ẹni tó wọlé ń gbà yẹn ó bá ìṣúpọ̀ máa dá kàráwì kó dá ṣáìsì ẹ̀ kí lẹ́yìn tí wọ́n fi kàráwì lọ́wọ́ ni àkókò jọ́ ìwọ̀n kó yẹ ṣáìsì ẹ̀ bẹ́ẹ̀ ìbéèrè ni kejì. Lailatul Qadri ó bí aago mélòó ni nọ́fìlà rẹ̀ bẹ̀rẹ̀ àti ìkápá ti kíṣà ìjọba ti lè bẹ̀rẹ̀ láti mọ̀ sí nọ́fìlà Lailatul Qadri nígbà tó ṣe bá kú. alhamdulilayi wọn náà máa ń gbọ́ pé tàbá ti parí salatul isha ní inú Ramadan báyìí ìmáàmù sọ pé ẹni tó bá tó bá kàn àbí ẹni tó bá pẹ́ dé kí wọ́n ṣe salatul isha wọn bá wà lẹ́nu salatul tarawih. Hmm. àkọ́kọ́ àwọn ìmáàmù yẹn wọn ò sì sọ rárá rárá hmm. ní tí wọ́n ń sọ ó ṣe déédéé tí wọ́n kọ́ hmm. nínú fiqhil maliki lọ́dọ̀ ìmáàmù malik rahimahullahu ta'ala wọ́n ní kọ̀tọ́kátò sẹ́yìn ìmáàmù ní ìgbà tí àníyàn tiwa bá ti yàtọ̀ sí ti ìmáàmù ìmáàmù ń ṣe sọ̀láàtì làṣà àṣà iná lọ́gbọ́dọ̀ jẹ́ pàwọn náà ń ìgbà tí ìmáàmù bá ń ṣe sọ̀láàtì tarawih tarawih làwọn náà gbọ́dọ̀ tò lẹ́yìn rẹ̀ láti ṣe àmọ́ pé ìmáàmù ṣe sọ̀látù tarawih ìwọ́ wàá tó lẹ́yìn rẹ̀ láti ṣe sọ̀látù ìṣá eléyìí tako ẹ̀ńtí ìmáàmù Malik tó sọ torí lọ́dọ̀ ìmáàmù Malik àwọn sọ pé innama ju'ila al-imamu liyu'tamma bihi ìmáàmù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wọ́n fi síwájú ká lè wọ àwòkọ́sì wọ́n fẹ́ ṣe sọ̀láàtì magrib lẹ́yìn ìmáàmù tí ń ṣe sọ̀láàtì àṣà báwo ló ti ṣe sọ wọ́n fẹ́ ṣe sọ̀láàtì bọ́ọ̀r lẹ́yìn ìmáàmù tí ń ṣe sọ̀láàtì àṣà kọ̀tọ́kọ̀tọ̀ náà lọ́dọ̀ ìmáàmù malik rahimahullah irú iná lọ́ọ́ fala ìmáàmù sọ pé ẹni tó bá pẹ́ dé kóun ó ṣe sọ̀láàtì àṣà rẹ̀ kó bá wa lẹ́nu sọ̀láàtì tarawih bóyá àwọn ìmáàmù tí wọ́n sọ pé kó bá wa lẹ́nu aṣámú aṣámú náà òun so tarawih tarawih àníyàn tá a máa nínú. akramakumullah ẹ̀yin wá fẹ́ sọ pé ṣé kẹ́ẹ̀tù lẹ́yìn imam pẹ̀lú àníyàn ìṣá nígbà tí imam ti ń bá tarawih lọ lọ́nà tó ṣe pé tẹ bá ti bá a ṣe rákà méjì àkọ́kọ́ yìí tó bá ti ṣe tashahud ẹ̀yin náà ṣe tashahud ìgbà tí imam bá ti sálámà ẹ̀yin ò ní sálámà ìmáàmù tún lọ bẹ̀rẹ̀ sọ láti ní àyàn wa tètè parí rákà méjì tó fún ẹ sálámà kó tó di pẹ́ lọ bá ìmáàmù. èyí tẹ́ wíwọ̀n táwọn èèyàn sì ń ṣeun kò sí nínú àkọọ́lẹ̀ táwọn màlìkíyà eléyìí jẹ́ nítorí wáyé nínú madhab imam shafi'i àti imam ahmad ibn hanbal rahimahumullahu ta'ala bákan náà ó tún takò imam malik lọ́nà mi imam malik ọ̀gbà pẹ́ni tí ó sì sọ láti ọ̀ràn yẹn kó tó sẹ́yìn ẹni tí ń ṣe náfìlà ẹ̀mọ̀ pé tarawih náfìlà ni ṣùgbọ́n salatul isha ọ̀ràn yẹn ni mm. àtòdìjẹ́ rẹ̀ lọ́tọ̀ kò burú kò lẹ́yìn ẹni tí ń sọ̀ràn yẹn nígbà tí wọ́n ń ṣe náfìlà Mm-hmm. ṣùgbọ́n kò sí tó burú nínú kẹtù lẹ́yìn imam pẹ̀lú àníyàn sọ̀láàtù làṣà nígbà táwọn ṣe tàràwíhì lọ́wọ́ nítorí hadith mu'ad ibn jabal radiyallahu anhu ó máa ń ṣe sọ̀láàtù làṣà lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam yóò wá padà sílé láti lọ́ọ́ ṣe lè máàmù fáwọn èèyàn rẹ̀ ládùúgbò tiwọn ní sọ̀láàtù làṣà yìí kan náà nígbà tá a sì mọ̀ pé làṣà yọ kan iná lọ́lọ́ ní ìgbà tí Mu'adh ibn Jabal òun ṣe lè má mú fáwọn èèyàn ládùúgbò pẹ̀lú pé náfìlà lòun ṣe ní ìsìn àwọn èèyàn sì tù lẹ́yìn rẹ̀ pẹ̀lú pọ́nrán yẹn làwọn ń ṣe fajaza bidhalika salatul muftaridi khalfal mutanaffil pẹ̀lú eléyìí la fi mọ̀ yìí pé ẹni tí ń sọ̀rọ̀ àyàn tò lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà kò sí nǹkan tó burú nínú eléyàn. Hmm. wọ́n ní Lailatul Qadr aago mélòó gan ni náfìlà rẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn sọ̀láàtì làìṣá Lailatul Qadr ó láti ìgbà tó òrùn bá ti wọ̀ hmm. lọ́jọ́ tọ́lọ́run bá pín lè láti ọ̀kadà ṣùgbọ́n èèyàn ọ̀mọ́ èmi ọ̀má hmm. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀dọ̀ wa pé ká di ṣòkòtò wa kó le hmm. ká múra ká ṣe kó sá nítorí pé tó bá ti di mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan eléyìí tó ṣe pọ̀ náà ti ń kalẹ̀kùn gbàngbàngbà báyìí inú rẹ̀ náà ni Lailatul Qadri máa ń bọ́ sí ta ló wá mọ òru náà pàtó wàláhì ọlọ́run ọba wa nìkan ló mọ̀ Ànábì sallallahu alaihi wasallam ń kà fún wa láwọn nǹkan tó ṣe pé tá à ń bá ń lò ó lè mú wa mànà lọ síbi pé ọjọ́ tí ó bàjẹ́ kò ní fò wá rò òun náà ni àwọn àwùtá àwọn òru tó ń ka wọn tó jẹ́ pé kò ṣeé pín fún méjì láì jẹ́ pọ́sẹ́kù òru kọkànlélógún ẹ̀kẹtàlélógún ẹ̀kẹẹ̀dọ́gbọ̀n ẹ̀kẹtàdínlọ́gbọ̀n ẹ̀kọkàndínlọ́gbọ̀n inú àwọn òru yìí ló súnmọ́ kí Lailatul Qadr kọjọ́ kan nínú wa àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam tún sọ pé Lailatul Qadr kì í dúró lóru kan pàtó nínú àwọn òru yìí náà ó lè jẹ́ kọkànlélógún lọ́dún yìí kó jẹ́ ẹ̀kẹ́ ẹ̀kẹtàdínlọ́gbọ̀n lọ́dún tí ń bọ̀ hmm. tó o bá bá ṣe wọ Ọlọ́run ọba ló máa ń ṣe ìyẹn ni pé ẹ̀yin tẹ́ ń sún àsùn náírà àsùn péye ẹ̀dín ọrùn yín kù ẹ̀kọ́ sí anabi sallallahu alaihi wasallam pé tí mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan tó bá ti bẹ̀rẹ̀ anabi wọn ká ibùsùn kó ńlẹ̀ yóò sì jí àwọn aráalé rẹ̀ yóò جزاكم الله ya يا شيخ nine zero five plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. waaleykum salaam wa rahmatulahi wa barakatu ẹ bá gbóhùn sókè dáadáa ó kọ yín àti bí ẹ ti ń pè yìí. orúkọ mi ni yusuf láti ọjà ìbéèrè yín ìbéèrè mi ni ọ̀nà méjì ló pín sí alákọ̀ọ́kọ́ ni wípé lórí dókítọ̀ tí wọ́n máa ń mọ sí àwọn tíì kọ̀ọ̀kan yẹn bí ẹni tó bá jẹ́ bí bóyá lẹ́jẹ̀ndì kàwé kan tí wọ́n mọ bí eré kabẹ̀. mo fẹ́ wá bèèrè pé ṣé wọ́n kọ̀nà nínú ìsìláàmù láti ṣe wí ìsábà. ẹ̀kejì. ẹlẹ́kejì ni wípé obìnrin ìyàwó àti ọkọ tí wọ́n ti fẹ́ra wọn ti fẹ́ wọ́n sì ti bímọ bíi mẹ́rin. Mm-hmm. láti ìgbà tí wọ́n ti wá bímọ alákọ̀ọ́kọ́ yẹn náà ni ìyàwó yẹn ni ò ti gbádùn ọkọ yẹn ní tipẹ́tipẹ́. Mm-hmm. àwọn wọ́n ti gbé lọ sọ́dọ̀ àwọn àfa àfa àfa tí wọ́n ti bá wọn dá sí sọ́kọ̀ yẹn tí wọ́n ti sọ fọ́kọ̀ pé kò sí dáadáa. ẹ̀rọ ìbéèrè bẹ̀. ìbéèrè rẹ̀ yìí pé ìyàwó yẹn wá sọ pé òun ò ṣe náà mm-hmm. ọkọ dẹ̀ yarí kalẹ̀ pé òun sì tún máa fẹ́ náà ni wọ́n máa fẹ́ náà ni tó fi dé pé ìyàwó yẹn ọ sáfò nílé tó tán sá padà wá náà wọ́n tún ń bá wọn yanjú rẹ̀ ìyàwó yẹn látún dínà ìgbé wọn sá ṣe mẹ́rin ní ọkọ yẹn sì sọ ìgbé wọn wọn ní tọ́lá hmm. kí ni ìyàwó yẹn ni ó lè ṣe nípa rẹ̀. ọ̀dà ó ti yé alhamdulilayi àwọn ìrí ìrí tó máa ń gbẹ́lẹ̀ láwọn àyè kọ̀ọ̀kan hmm. láti fi ṣe ìrántí àwọn èèyàn tẹ́gbọ́n jà takuntakun wọ́n wá àlékún ìlọsíwájú àti ìdàgbàsókè fáwọn èèyàn lágbọ́n abìkan nínú àwọn abala tó ní í ṣe pẹ̀lú ìlọsíwájú sẹ̀mí àwọn èrè yẹn wọ́n ní kí ni islam rí sí islam ó ní kí ẹ má ṣe ni nítorí pé à ń gbére nítorí ìrántí olódodo torí ìrántí àwọn akọni torí ìrántí àwọn ẹni tó ṣe gudugudu méje yàyà mẹ́fà yóò padà sọ àwọn èrè wọn di ń tẹ gbé tayọ ààyè wọn à ń ṣẹbọ sọlọ à ń bọgi à ń bọ ọpẹ àtàrà bẹ́ẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ irú akínkanjú yìí sọ ayẹ kápọ̀ ló kú tá ní wàá ní nǹkan kan tá a ṣe láti máa fi ṣèrántí rẹ̀ kò yẹ kí àwọn èèyàn gbàgbé irú eléyìí báyìí torí ọmọ ní tó náà ṣe fọmọ èèyàn ẹ rí i pé ń ọba yá tẹgbẹ́ bá regbe tẹgbẹ́ regbe ẹ̀yin máa ń tọ́fà ka yín kó lẹ́tàn àwọn kan dé lẹ́yìn ọ̀rẹ́ yìí táwọn padà sí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé wọn tayọ àyè wọn wọ́n padà sí máa bọ wọn gẹ́gẹ́ bí nǹkan kan tó ṣe kó eléyìí ó burú jáì ó sì jẹ́ nǹkan tó ṣe pé ọjọ́ sábàbí ìṣẹ̀bọ sọ́lọ́ àkọ́kọ́ tó ṣẹlẹ̀ lókè pẹ̀ islam gbà ká máa gbèrè ní la fẹ́ fi ṣe eré kíni kò sí nǹkan tá a fẹ́ fi ṣe torí tẹ eléyìí ká jìnà sí ká sì ṣọ́ra fún ẹ rí i pé ìlérun lásán tẹ́yìn bá gbà pé kò tó sìn kò sì tó máa bọ̀ síbẹ̀síbẹ̀ ẹ wá dé láàárọ̀ ọjọ́ kan ẹ bá bá pẹ́ ti yàgbẹ́ sí lórí mm. ẹ rí i pé lùwà dàrú ah eré babalágbádá ńlọ yàgbẹ́ sí lórí kìí ṣe bàbá lágbájá ni wọ́n yàgbẹ́ sí lórí eré lásán ni hmm. ẹ rí i pé kálukọ́ bẹ̀rẹ̀ sí ṣe pé ẹni ṣerú eléyìí báyìí báyìí ni ó rí fún hàn olódodo lọ yàgbẹ́ lé lórí olódodo kọ́ olódodo tipẹ́tipẹ́ ń wà nù sàárè rẹ̀ hmm. so ẹ rí i pé á gbé kọjá yìí rẹ̀ wàá lọ ṣẹlẹ̀ hmm. so nítorí ti eléyìí báyìí àbíkẹ́ni kò tẹ̀ máa ké kọ́ wá tiẹ̀ wá fi sá lórí ká bàbá lọ sá lórí bàbá èwo bàbá tó ti kú tipẹ́ ti ń bẹ́ẹ̀ nù sàárè tiẹ̀ torí ẹ ẹrí pé gbé kọjá yìí rẹ náà ni hmm. islam fẹ́ràn gbogbo orú nǹkan báwọn islam dínà gbogbo tó lè mú ní ṣẹbọ ká máa pe nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ẹlẹ́dàá wa hmm. wọ́n ní ìyàwó tó yẹ pé ó ti pẹ́ pẹ̀lú ọkọ débi kí wọ́n ti bí ma mẹ́rin tí ó ti wá jẹ́ pé láti ìgbà tó ti bí ọmọdórí mẹ́rin iná ní ìsẹ̀mí rẹ̀ ó ti di pé pákàlẹ́kẹ́rà ìjókòó sáàrin wọn kò bíbẹ lọ́dọ̀ ọkọ ma ó ti wá sùn ó kú lọ́dọ̀ ọkọ ọkọ sì di wọ́ọ́mà òun wo wọ́ọ́mà pé òun ní filẹ̀ wọ́n níyàwó ó lóun ò ṣe má ọ̀sá ló tún sá padà so oníkọ́kọ́ kúnlẹ̀ ọkọ lòun ọ̀fẹ́ kọ́lẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé kọ́kọ́ àti ìyàwó kan jọ wà pẹ̀lú ara wọn kó jẹ́ pé ikú ni ó yà wọn òun náà ní nǹkan tó dáa jù so ṣùgbọ́n gbà tó bá jẹ́ pé ìgbépọ̀ kò fẹ́ rọrùn gbogbo ẹ fẹ́ di nǹkan tó ṣe wípé ẹnìkan ṣe sábàbí kó ẹnìkan àà ọlọ́run ọba ò ṣe ká kọra wa lẹ̀lẹ́tọ̀ àfi nítorí ọ̀nà àbáyọ ni àwọn hmm. àtòbìnrin bá ya fìtínà sọkùnrin lọ́rùn tí ọba pa ò ní kọ́ kí nílẹ̀ àwọn àdéhùn pé kú lọ́run wá tó fi lọ́ọ́ fẹ́ yàwó hmm. ìgbà tí ọkọ náà bá di fìtínà síyàwó lọ́rùn tí ó di sábà bí kú tiẹ̀ tí wọn náà ní bọ̀ dànù tó gbogbo eléyìí ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún wa ni nítorí kó lè bàa jẹ́ pé ẹnìkan nínú àwa méjèèjì kò jẹ́ sábà bí kú ẹnìkejì tí ìyàwó bá wá ní àwọn ìdí ọ̀rọ̀ eléyìí tó múnádóko tó fẹ́ fi mú sọ pé kí ọkọ kọ́kọ́ ńlẹ̀ ní ìyàwó tó lẹ́nu àti sọ pé kọ̀ mí lẹ̀ o ẹ̀yin obìnrin fura o ọkọ yín ò ṣàìdá sí yín ọkọ yín kò kó ìṣòro bá yín nù gbèsè ayé yín ìdùnnú náà lẹ̀ ń bá ó tilẹ̀ jẹ́ pé kì í dùn dùn dùn kọ́ mọ́ kanjọ́ kan ọwọ́ hmm. afẹ́ tọrọ lọ́dọ̀ ọkọ pé kọ́kọ́ kọ́ lẹ̀ láì ní ìdí pàtàkì kan alábí hmm. ló ní gbóòórùn àlùjànnà tó léwu púpọ̀ o islam ọ̀fọ́lé ẹni kankan o hmm. má tọrọ lọ́dọ̀ ọkọ rẹ pé kọ́kọ́ lẹ̀ láì ní ìdí pàtàkì ọ̀la yẹn ń ṣerú ẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ ló ti kọ́kọ́ ilé ọkọ kejì wọn wà á ọlọ́mọdé akáǹkó rí ibú torí tẹ́lẹ̀ má tọrọ lọ́dọ̀ ọkọ pé kọ́ lẹ̀ tí ó ti sí ìdí pàtàkì kan tó bá pé ìdí pàtàkì bá wà ló fi tọrọ lọ́dọ̀ ọkọ pé kọ́kọ́ kọ̀ so ẹ̀tọ́ ọkọ ni kọ́kọ́ ẹ̀tọ́ rẹ̀ ni kọ́ má kọ̀ torí pé Ànábì sallallahu alayhi wa sallam sọ pé innama talaqu liman akhadha bis-saq ọkọ tó jẹ́ pò ń lọ fẹ́ ìyàwó ló lè kọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ tọkọ bá wá wọ́wọ́ mọ ẹ̀tọ́ rẹ̀ ni torí pé kò ní lọ́ọ́ fi wàhálà tó wó tó lò tọ́ná láti fi fi ọkọ fi jóná lọ́fẹ̀ẹ́ ló fò hmm. tí wọ́n bá wá rí i pé ó ti sú ibi tí wọ́n ń bẹ yí báyìí wàhálà rẹ̀ ti tó ọ lọ ó sì ń tà ń pè ní kólọ kólọ òun ní kò bọ́ ọkọ dànù tí wọ́n bá ti bọ́ dànù o lè lọ lọ́kọ mi àmọ́ báwo ló ṣe ṣe sọ̀dá àpè rẹ̀ eléyìí tó ṣe pọ́ san fún ọ níjọ́ tó fẹ́ ọ wá dá padà fún ẹ wá ṣàkíyèsí ẹni tí wọ́n tọrọ ń lé yín nígbà tí ó fi fi ọ bíi iṣu bíi kìnnì kankan náà ni wọ́n lọ kó wa lóríṣiríṣi àbí òye ọ gbogbo ẹ náà lọ dá padà orí para sọ̀dá àpè nìkan sọ́wọ́ nù orí pọ́ fẹ́ fi ọ ní gbogbo ẹ̀ náà lọ́ọ́ da padà tó bá ti da padà ó sì fi yé pé wọ́n ti bọ́ dànù gẹ́gẹ́ bí èèyàn ti ṣe bá kìsà dànù òun jẹ́yàwó rẹ̀ mọ́ lọ́ba tán lọ́ba tán tí ọba wa ṣe é ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tó gba gbogbo ìyànjú wá sí ṣẹ̀ríyà ṣẹ̀ríyà tí ìjókòó rẹ̀ máa wáyé ní gbogbo ọjọ́ alhamis nínú ọ̀sẹ̀ eléyìí ti máa wáyé lọ́jà àgbo ní mọ́ṣáláṣí ńlá lẹ́yìn ramadan wọ́n tún padà wọ́n tún padà bẹ̀rẹ̀ sí ní jókòó hmm. tó tó ọba gbé wá síbẹ̀ wọ́n bọ̀ pé ọkọ rẹ̀ yóò sì yanjú ní rọrùn amẹ́sà kíyèsí o ṣẹ̀rí ẹ̀ báyà tú yégi o hmm. ṣẹ̀rí ẹ̀ báyà kọ ìyàwó o á hmm. gbìyànjú láti ṣàtúnṣe tá a bá rí kọ́nà àtúnṣe ò sí kàkà tẹ́ máa gbéra yín lọ ibi tí ọ̀tọ̀ hmm. so yọjẹ́ pé ìpínyà wáyé lọ́nà tọ́lọ́wọ́n bá tó ṣe lẹ́tọ̀ọ́ tó sì bá súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀dọ̀ ìjẹba alájà ṣẹ̀kún látọ̀yọ́. ẹ dákun ẹyin rédíò yín lọlẹ̀ dáadáa àbí kẹ́ ẹ pa ìbéèrè yín. ǹjẹ́ mo fẹ́ bẹ̀rẹ̀ mhm. ìjàmbá sọ̀rọ̀ náà láti kọ́ ní lórí abúlé mi ẹ̀ka ìdè láti ṣe. wọ́n ti dáhùn rẹ̀ sẹ́yìn báyìí pé ẹ̀lẹ́ kejì bọ́ tí ẹ bá lè mọ́mù kan bá wà ládùúgbò yín mhm. tẹ́ ẹ bá fẹ́ kírun lẹ́yìn rẹ̀ ṣáṣọ́ lè mọ́mù yẹn ó sì máa fẹ́ láti ṣe tó bá gbóhùn náà ló yọ̀ọ̀ka lámúlásíra yọ̀ọ̀ka kò sí yóò ka iná àti iná lórí ìdó kọ̀ọ̀kan táwọn èèyàn wá sọ pé àwọn ò lè dúró lẹ́yìn rẹ̀ wọ́n mẹ́tọ̀ láti sínú lẹ́yìn rẹ̀ àbí wọ́n tètè yìí sínú nínú ilé fúnra rẹ̀ yá. ọ̀dà alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹ̀làgbọ́ mélòó lọ́ọ́ kẹ́ ẹ máa jí sílẹ̀ látò parí ìjọ òun lè láti kọ́dí rẹ̀ ọjọ́ tẹ́ bá lè ṣe wá láǹfààní rẹ̀ káà náà gbà ọlọ́ọ̀nì kan lọ́mọdé ọjọ́ hmm. àní dé mẹ́wàá ti gbẹ̀yìn nù Ramadan bá ti dé ẹ má sùn Hmm. bẹ́ẹ̀ bá ti sùn ẹ má máa fi gbogbo àsìkò òru yẹn sùn má hmm. ẹ gbìyànjú láti rí i pé ẹ lo òru yẹn dáadáa hmm. kó tó di àárọ̀ mọ́ yín lọ́wọ́ so kẹ kẹ máa ṣe sọlá kẹ máa bẹ lọ́run kẹ máa pọ lọ́run lọ́pọ̀lọpọ̀ àkókò olóore ńlá tó ju gbogbo ọjọ́ ayé lọ ni so eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n á ní ìmáàmù tó wà ládùúgbò kan tẹ́gbọ́n ní ọkà àlámẹ́ṣẹ́lá yóò tó ka lórí rákà ẹyọ kọ̀ọ̀kan àwọn yẹn wá òkú ti gùn jù so kálukú máa wá bẹ́ẹ̀ dà sí ilé pétọ̀ ilé làwọn ti lọ́ọ́ ti sọ láti wá ṣé ká dúró lẹ́yìn rẹ̀ ká ṣe ni àbí kó ní kálukú sì lọ́ọ́ máa ṣe tiẹ̀ lé àkọ́kọ́ ni pé tó bá ké bí ìmáàmù ṣe ń ka kí ó nù àtúnṣe wà ń bẹ̀ o lẹ́yìn fatiha ẹ kí alámúnáṣẹ́ra ayatul kursi lọ akàn lẹ́yìn rẹ̀ ẹ ti sì tó <laughs> ayatul kursi lẹ́kọ̀ọ́kọ́ ké kẹ́ẹ̀tù wá kí alam nashrah kẹ́ẹ̀tù wá kí ná ọ̀tọ̀ iná lẹ́yìn náà ń bolo ọlọ́run ti na ká máa dà pọ̀ bẹ́ẹ̀ hmm. kọ́dà kó pé lẹ kọ́kọ́ kí hmm. tẹ̀lé sì kẹta ń bolo hmm. wa wọn lè má o kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ nítorí ńgbà tí wọ́n wà mọ́ṣáláṣí so ńgbà tí ọjọ́ pé mọ́ṣáláṣí náà ìmáàmù wa gbogbo gba. so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó yẹ ká gbìyànjú láti rí i pé intanṣe àwa náà kájú ẹ̀ hmm. ìwọ fẹ́ síwájú àwọn èèyàn nígbà àtijọ́ sìn fọlọ̀ ni tá a fi síwájú àwọn èèyàn tá a fi já síwájú gidi ó ní hmm. so fẹ́ já síwájú fún wa nídìí ọ̀rọ̀ ẹ̀sìn alukur'ani yìí báyìí ó ń bùkátà ká ha sórí hmm. A kọ̀ rọrùn fún wa láti ha sórí mélòó ha kódà ká pé àmà nìkan ha bàbá ìmáàmù àmà láti àmà yàtọ̀ sá àlò títí dé kul a'udhu bi rabbin nas alhamdulilayi ó tó hmm. kẹfì máa ṣe ìmáàmù fáwọn èèyàn tó ń gbà tẹ bá mú tẹ̀ǹkì láti àmà tẹ̀ǹkì bọ̀ wá sí sàlẹ̀ ibi ẹ bá ti dúró ní rákà kejì ẹ̀ tún dẹnu lé ibi ẹ bá tún ti dúró ẹ bá tún ti dúró ti ẹ̀yìn eh, sálámà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ dẹnu lé lẹ́yìn fatiha báwọn hmm. èèyàn máa gbọ́ àwọn alukur'an yẹn náà lẹ́nu ọwọ́ ọ̀ràn bá ti máa ń gbọ̀n káwá ṣe ní àmúlùmálà báyìí kò mú rárá kò mú rárá torí de eléyìí ẹ jẹ́ ká gbìyànjú ká túnra wa ṣe tí rọmọdán bá sì dé báyìí tó yẹ pé àwọn sọ láti tá a ṣe àwọn aráka rẹ̀ pọ̀ so àṣírí ọ̀pọ̀lọpọ̀ lè má múná máa tú tí ó jẹ́ pé gbogbo halẹ́ rẹ̀ àwọn tó ń hánú alukurani yóò padà hàn sí gbogbo jamaatu so àwọn ọmọ kéékèèké yín tí wọ́n ti ń hán alukurani láwùjọ yín ẹ jẹ́ wọ́n ṣe lè má mú fún yín nù tarawih tí bàbá ìmáàmù bá ti parí sọ̀láàtù ìṣà ọ̀yà ìwà wa bọ́ wájú wà bá wa ti sọ ọmọ pé rákà méjì méjì la máa sálámà hmm. so nígbà tí máa ti ń ṣe báyìí náà tó lẹ́yìn rẹ̀ lọ́ba kan wítìrì ẹ sọ pé kọ́gbọ́ èèyàn yẹn ṣe wítìrì fáwọn èèyàn hmm. so lọ́ba tán èèyàn fi ọgbọ́n ó fi ṣe àfihàn pé n tí nkájú ẹ̀ ǹjẹ́ káṣírí mi ó tú láti dá sáwọn èèyàn hmm. wípé nkájú ẹ̀ so ẹ sì máa gbìyànjú láti jẹ́ pé ẹ̀yin náà ń túnra yín ṣe ní kọ̀kọ̀ lẹ́yìn ìjẹ́bù ti ṣe jẹ́ jazakumullahu khairan ya shaykhana. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ́ ibi نعم pé yìí. àdìgbòlá láti àgbọn ní ọdún kan. nàmẹ bá a gbọ́n sókè díẹ̀ sí ìbéèrè yín. ìbéèrè mẹ́ta wà fún ẹni ẹni tí ti ti ń bọ̀ látàárọ̀ ọwọ́ àpèrè ẹ̀dẹ̀ tá fẹ́ sí lọ ọkọ ẹni ẹ wá já kú. lórí ìbéèrè mẹ́rẹ̀ gidi. ìbéèrè gidi pé ọkùnrin náà bá fẹ́ fẹ́ ìjọba ilé ìlú ìfúnjà tó fi dáyọ̀ lù pẹ̀lú ọ̀dà <laughs> alhamdulilayi ẹni tí ń ṣe sùyàmù bọ̀ látàárọ̀ hmm. tó a kù sọ́jú márùn tó tá a fẹ́ sínú lọ́lọ́mùbá ni kò dákú hmm. so àjọpẹ́ sùyàmù tó níyẹn tọ́lọ̀ tó wá jí lẹ́yìn ìgbà tá a sínú hmm. sùyàmù tó níyẹn ó ti di tó gbọ́dọ̀ dá padà yóò san padà lẹ́yìn Ramadan tọ́rọ́ dákú ọ yàtọ̀ sósùn torí pé ẹni tó dákú yẹn kò sí bá a ṣe lè ṣe tí ó jì kọ́nà wọn tó sọ pé kó dìde. ẹsẹ̀ máa pẹ́ni tó sùn tá a bá jí tí ò jí lẹ́rọ̀ tá a bá jí lélẹ̀ ó ṣeé ṣe kó rúra hmm. so bí o tiẹ̀ dìde tán yóò rúra hmm. àmọ́ni tó ti dákú kò lè rúra hmm. torí ẹ̀sùn yàmù tiẹ̀ ti bàjẹ́ yóò san padà lẹ́yìn Ramadan yàtọ̀ sẹ́ni tó ṣe kó sùn kó tó di pa sínú ó so oorun ọgbọ̀n ṣẹ́jú nígbà tí ìsínú kù ṣẹ́jú márùn-ún so ẹ̀yin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́yìn ìgbà tí a ti sínú tán lòun tó dìde hmm. kò sí ní tó ṣe síyàmù tiẹ̀ yóò sínú lẹ́yìn ìgbà tó bá dìde hmm. bẹ́ẹ̀ ni wọ́n ní táwọn bá ń fẹ́ obìnrin táwọn bá ti bá sọ̀rọ̀ ọ̀fẹ́ páwọn fẹ́ fẹ́ ìjọ́ mélòó làwọn fi lè fún ní àǹfààní pé kó fi lọ́ọ́ ronú sí kó fáwọn létí ah ó mà lágbára o tòun náà ní ìsinyìí báyà kò rí ọ rí láyé kò mọ irú ẹni tó jẹ́ bóyá ilé gidi ló ti jáde hmm. báyìí èèyàn tí ò ṣe é jẹ́ ìyàwó fún ni ọ́ hmm. so nítorí ẹ ó fún ní ó sì sùúrù fún ni hmm. so mọ́tò náà bá tó sọ pé mo gbà láti fẹ́ ọ ń gbà láti fẹ́ ọ bá ló ń gbà láti fẹ́ ọ ẹ má wulẹ̀ bàṣìkò jẹ́ tètè lọ yọjú sóbì rẹ̀ nítorí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ ìgbà tóbìnrin bá ti fi hàn wọ́n pọ̀ ń gbà láti fẹ́ wọn ìyànjú báwọn ṣe bá ṣe jìnnà làwọn máa wà so ìtòsí yẹ kí wọ́n ṣe ni pé ọmọ tó fẹ́ fẹ́ ti gbà tètè wá ọ̀nà láti lọ yọjú sáwọn òbí rẹ̀ hmm. nígbà táwọn òbí náà bá ti fi hàn pé àwọn náà yọnu sí kóbi náà tètè dágbà tí wọ́n so igi láàrin yín hmm. nítorí kí aburú àti ìbàjẹ́ kọ́ má ṣẹlẹ̀ hmm. lè jẹ́ bó ṣe ẹ jẹ́ kí a tún mọ ìpele yìí náà. hello hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ́ yín bí ẹ ti ń pè yín orúkọ mi ni yusuf láti Ọ̀yọ́. ìbéèrè yìí. ìbéèrè mi fún dọ́kítà mi pé kí obìnrin bá wà ní yàrá tó jẹ́ pé ó ń ka kùrán lórí ilé tó bẹ́ẹ̀ kò sí ọkùnrin tó yẹ fún yàn ká nínú ilé dáadáa ni pé kí èèyàn lo ìdáàbò máa gbogbo àrẹ àti èèyàn bá ti wé bá ìyẹn títà sí èèyàn wé bèèrè lásán ṣé ó èèyàn lè lò bẹ́ẹ̀ kí ọdẹ máa ka kọ́ ẹ. alhamdulilayi bẹ́ẹ̀ òfin náà dá lórí pé kìí ṣe dandan lórí yín torí pé ẹ fẹ́ kí alukur'an kékeré wọ hijabu so tẹ́ bá ti wọṣọ tó bóyin láti rí ẹ bá ti ẹ̀ sí rí lẹ̀ lópin ìgbà tẹ́nìkan tí ọ̀tọ̀ kó rí yín ọ̀bá ti rí yín kò sí wàhálà. hello. ẹ̀dọ́ àkúrò àìkú. wa alaikum salaam wa rahmatullah ọkọ̀ ìgbà tí ń pè. àbúrò àmì lórúkọ mi láti fún mi ti ń pè. ìbéèrè yín ẹyin rẹ̀ yẹn lọlẹ̀ díẹ̀ àwọn èèyàn kan máa ń ta mọ́tò lọ́wọ́ àwọn èèyàn láti láti express ọ̀yọ́ títí dé express ìbàdàn tí wọ́n ti gba ẹ̀kú tó wà lọ́wọ́ wọn ìgbà míì gan wọn máa pa dráìvà tí wọ́n gba gbogbo ẹ̀kú tó wọ́n lọ wọ́n tó wà lọ tàbá àwọn èèyàn tó tọ́ láti tó tọ́ lọ́wọ́ àwọn èèyàn tó tàbí ra àti àwọn àwọn ìdọ́ǹgà nínú ìdájọ́ wọn ní àbẹ̀ àbẹ̀ ọ̀sìn ọlọ́run. alhamdulilayi àkọ́kọ́ ẹ̀sìn wọn ẹ̀sìn Islam ó ṣe ká jalè ó ṣe léwọ̀ hmm. ó lè oríṣiríṣi ọ̀nà tó ń gbà jalè ó pé gba ó pẹ́ gbẹ̀rún hmm. ó lè tí ń fẹ́wọ́ wá ó lè tó jẹ́ gbájú ẹ̀ tó jẹ́ pé yóò fi ògbójú gbà nǹkan hmm. lọ́wọ́ èèyàn tó gba etí ẹ̀ tó jù rẹ̀ tó fi tó ṣe pé lọ́ọ́ pa kànákànná ń bẹ̀ yóò fi gbà nǹkan tó wà lọ́wọ́ rẹ̀ so ẹni tí sì ń digun jalè náà wà ẹni tí ń fò gànà wà ẹni tí ń fọ́ gírí wà ẹni tí ń dáná abẹ́ ẹni tí ń dáná ni ìbéèrè tẹ̀sẹ̀ yìí wà hmm. ẹ rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe kí a tọrọ ṣíṣe pín yẹn nìkan lọ́nà itọ ó ṣe léèwọ̀ hmm. oníkálukú wa kó gbìyànjú láti wá tiẹ̀ lọ́nà tó àti lọ́nà tó a kì í kójọ kó parí sáyé ń bì ayé láti kójọ ayé láti náwọn bàtà náà ń gbogbo ń ta àti ètà àríná àti ètà àlèná gbogbo ẹ̀ pátá àlọ́jẹjọ rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà. nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam anábì ní ẹnìkan nù wa ẹsẹ̀ rẹ̀ kò ní yẹ̀ kò ní gbò níwájú ọlọ́run tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmà ṣáájú kó tó dáhùn ìbéèrè mẹ́rin. ọ̀kan nínú ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin yẹn òun náà ni amalihi min ayna iktasaba wọ́n fi ìmọ̀ ànfàkọ́ dúkìá yín láyé yìí níbo gbà tẹ́ ẹ ti kó jọ hmm. níbo lẹ́ sí hmm. nǹkan béèrè ńlá hmm. nínú wa kó lè gbogbo owó tẹ̀ ń ná láyé yìí ti rí so gbogbo ẹ̀ léèrè tó bá ti jọ ẹni tó rí lọ́nà ẹ̀tọ́ kò tún ní tì rọ́nà lọ à ń da lóru papọ̀ mọ́sápà ọ̀rẹ́sẹ̀ wèrè òbùsọ̀gùn yóò lọ tó fẹ́ rí tọlọ́gbọ́n gbogbo orí eléyìí báyìí ọ jẹjọ inú rẹ̀ ó dùn tó tún kan ń bò lọ́ọ́ náà sí. ẹ rí tá à ń pariwo tá à ń pariwo kórílẹ̀ nàìjíríà nàìjíríà bálùmọ̀ ṣé ìpẹ́ nàìjíríà ló ni ṣé ìpẹ́ nàìjíríà ló bàjẹ́ ni ṣé ìpẹ́ ni àbí sámà bẹ̀ àbáwọn odò inú rẹ̀ àbáwọn àbáwọn òkúta inú rẹ̀ àbáwọn alé inú rẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni hmm. èèyàn náà lọ dáràn èèyàn lèèyàn abú èèyàn lèèyàn rádaràdà hmm. èèyàn lèèyàn kátikáti á hmm. máa bújọba á máa sọ pé ìjọba ò séńtọ́ yẹ ìjọba tó yẹ kí ìjọba ẹ òkè ìjọba náà bá dúró déédéé sọ̀rọ̀ pé wọ́n kò kọ́ mu <laughs> ìwọ ni wọn kò kọ́ nù nítorí pé ìwọ lọ bàyé jẹ́ ìwọ lẹni tó ṣe pé ọ ń sọ ìgbésí àwọn èèyàn ọ ń sọ sínú ewu ńlá ẹ dákun torí tọlọ ẹsẹ wo lọsẹ nígbà tó ń wọ owó tí wọ́n lọ rajà wá láti Èkó wọ́n sì fẹ́ kó lọ sáwọn ìlú kọ̀ọ̀kan nítorí kí ìsẹ̀mí kó lè bá a rọrùn kó lè bá a rọgbọ fáwọn èèyàn hmm. ẹ̀yin wá lọ kó bá lọ́wọ́ ẹ dì hámára ẹ lọ dá wọn dúró lójú ọ̀nà ẹ mọ́tò nídìí wọn ẹ pa dírẹ́fà ẹ wá kó ọjà ẹ̀yin wá ń kó bọ̀ ẹ̀yin tó wá ń tán tà á èló lẹ́yìn rà náà rí èló lólórí ibú rà sófin fẹ́ máa tà hmm. sẹ́yìn ọmọ pa ìfowó ẹkún rẹ̀ rìn a'udhu billahi minash shaitanir rajim òfin ọlọ́run dá lórí pé àwọn èèyàn tí bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n pa wọ́n ní pípa gidi ni hmm. tó bá ikú ń tẹ̀ lófin ṣẹ̀ríà nàìjíríà yìí ẹni tó bá mú bẹ́ẹ̀ wọ́n pa ń pípa gidi hmm. so tí wọn bá sì pa wọ́n kàn lágbélébùú láàyè ṣe é dàpọ̀ ẹwúrú kú tí ó kù bí káwé so náì so náì kò sí bórí rẹ ti lè gùn tó yọ ká so hmm. <laughs> bẹ́ẹ̀ ni wọ́n tún wá gbá ma lọ́wọ́ wọ́n tún gbá ma lẹ́sẹ̀ kọ́ akuba so àbí kí wọ́n gé ẹsẹ̀ àti ọwọ́ wọn ní pàṣípààrọ̀ hmm, hmm. àbí kí wọ́n ká wọn kó nílẹ̀ ká tiẹ̀ má rí wọn ma èwo ló wù ọ́nà àwọn nọ́mbà mẹ́rin ó dájú pé kìí ṣe ń tọ́ o ẹ̀yin náà wàá mọ̀ pọ́jú olè lẹ́ ń rà ẹ̀ wá fi ń sọ̀la ẹ̀ mọ̀ pọ́jú olè lẹ́ ń rà ẹ̀ fi ń kọ́lé ẹ̀ mọ̀ pọ́jú olè lẹ́ ń rà ẹ̀yin náà fi wá ń fi ń ṣe fáàrí ẹ̀ fi ń gbáfẹ́ ó dájú pé kò ní wù ẹ̀yin náà o kọjá pẹ́yìn lẹ́wà lọ́nà ìjọ kan báwọn tẹ́ máa gbé mọ́tò bọ̀ hmm. táwọn ẹ̀ka míì nínú àwọn olè oríṣi mi tí wọ́n dẹ́yìn náà dùn tí wọ́n dẹ́mi tí yín náà légbodò bẹ́ẹ̀ tí wọ́n pa yín kí ló dé ní tẹ́mi ọ̀fẹ́ mi ṣe lè máa fi lọ́ọ́ mọ́lá hmm. kí ló dé tó fi jẹ́ pé owó tẹ́nìkan ṣe wàhálà tó fi kó jọ ìlà yín kàn fẹ́ di ẹni tó ṣe pé yọ palẹ̀kùn lọ́jọ́ kan ṣoṣo. Mm-hmm. ìbéèrè tí arákùnrin yìí ṣe wọ́n rán mi létí wọ́n ní máa ń ṣẹlẹ̀ láwọn àlù gbogbo tó fi dógbò máa sọ yìí náà àwọn àlù mi náà. so wọ́n láwọn kan wà tó ẹ pé àwọn ti kóra wọn jọ mm. àwọn á máa dá àwọn tírélà dúró ọjà tí tírélà ń kó lọ wọ́n ní wọ́n ju ọjà yùn wọ́n jò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kan tó wà nínú àwọn kọ̀ńténà wọn kó so àwọn ọmọ wa tà fáwọn business kí business ilẹ̀ ó lè ẹ kálí bá a mọ̀ pé nǹkan ti ń ṣe ọ̀dà wàláhì tó bá pẹ́rù owó tí wọ́n bá ń lò nù hmm. tó bá pẹ́rù owó tó bá gbójú lé nù aburú ńlá ni o aburú ńlá gidigidi ni o hmm. máa retí nǹkan tí o retí ó tó sálábà pàdé rẹ̀ hmm. ẹ̀yìn ìgbà tó bá ti filẹ̀ ayé lẹ̀ ẹ dákun àrọ̀ wa ẹ àtúbà lọ sọ́dọ̀ ọlọ́run ẹ ká bẹ̀rù ọlọ́run ntí ọ̀dà kọ̀dà hmm. ẹ̀jẹ̀ ajá wọn bẹ́ẹ̀ hmm. ẹ̀rọ tó bá jẹ́ pé mi ti bọ́ gbọ́wọ́ rẹ̀ ó tún kọ̀nà tó gbégbà lọ́dọ̀ ọlọ́ ó tún kọ̀nà tó gbégbà lọ́dọ̀ ọlọ́ hmm. gbogbo àwọn àlùwà gbogbo bẹ̀rẹ̀ láti kó téèyàn fi dé Ìbàdàn téèyàn fi dọ́yọ̀ téèyàn fi dógbómọ̀ṣọ́ téèyàn fi dé lọ́rin téèyàn fi dé jẹ́bà téèyàn fi dé mọ́kúá gbogbo ẹni tí wọ́n ṣiṣẹ́ yìí títí téèyàn èdè Kánò téèyàn èdè Sokoto téèyàn fi dé Borno ẹ̀dá kùntòrítọ́ lọ́yìn tí wọ́n ṣe kọjá wọn bẹ̀ ẹ̀dá túbà kótó di wípé ikú òde yọ wá kà wá ńlẹ̀ ẹ gba kámú kúrò ní ti iṣẹ́ ìbàjẹ́ hmm. kó di pé kámú ọgbà yìí. Hmm, jazakumullahu khairan ya sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọlọn kó bá fi san ẹlẹsùn lórí láyé bí àti lọ́jọ́ àgbẹndẹlẹ ẹyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sherofdin gbadebo ọrọjì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹdẹ lọgbọmọṣọ tí wọ́n ti ń fèdí sí àwọn ìbéèrè wa lọlọkan ọjọ́kan láti ìgbà yìí wá jazakumullahu khairan ya ọ̀làdùnní belò ń lókọ̀ mi ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà àti brọ́dà tí wọ́n dìjọ kọ́ wọ́rin wá láti òkè àdó akíntọ́lá jazakumullahu khairan ọ̀làwọ̀dé ni ẹ tún já pàdé lórí ètò yìí láago mẹ́wàá títí di aago mọ́kànlá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún insha allah títí ọ̀la náà bí mo kí wa ní kíkí ọ̀la kíkí ọ̀la tó sàlùbáríkà jùlọ tátùmọ̀ kí wa nínú gbàlùjẹ́nà insha allah wípé sálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu. المجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر